بسم الله والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون adúpẹ́ fún ọlọ́ọ̀ba atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́ọ̀ba ẹlẹ́dàá wa kó tẹ́wọ́ gba àwọn ìjọsìn wa nínú oṣù Ramadan yìí kó tẹ́wọ́ gba àwọn ìdúró tẹ̀sì fún náà lóru rẹ̀ náà kọ́lọ̀ọ̀ba kí ó dákun kó má kọ́ títí wa lọ́wọ́ lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti ń bá ní sọ̀rọ̀ nípa Maryam aleyhi salatu wa salam ó sọ tó pọ̀ fún wa nípa ọmọ rẹ̀ kan ṣoṣo tó fún náà ni anabi Isa aleyhi salatu wa salam ọlọ́run bá fi anabi Isa ó fi ṣe àmì fún gbogbo àgbáńlá yìí pàápàá jùlọ ọlọ́run bá mú kó sọ̀rọ̀ nígbà tí ó wà ní ọmọ pínrín sí ilé ìtúnṣe wípé irú rẹ̀ kì ń sọ̀rọ̀ kí lànàbí Ìsá sọ lọ́jọ́ náà lọ́n ó ní qala inni abdullah آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة الصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا lẹ́yìn ìgbà tó lọ́nà bá ti sọ àwọn ọ̀rọ̀ yìí fún wa tán fún ní dhalika Isa ibn Maryam qawla al-haqqi alladhi fihi yamtarun eléyìí òun náà ni ànábì Isa ọmọ Maryam ọ̀rọ̀ òdodo tí wọ́n ti fanfà lórí ẹ̀ ma kana lillahi an yattakhidha min waladin subhánà ìdá qada amran fa innama yaqulu lahu kun fayakun. àyà tí yóò mọ̀ tẹ̀lé ọ̀rọ̀ nípa ànábì Ìsá àwọn aya eléyìí tí tún bani lẹ́rù náà ni. wípé ọlọ́run bá fi ànábì Ìsá ó fi ṣe àmì fún gbogbo àgbáńlá yé ọlọ́run bá ó sọ wípé. أسمع بهم وأبصر يوم àwọn olùmọ́ni kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ma wa ma absarahum yawma ya'tunana yawma al àwọn kèfèrí wọn èé gbàgbọ́ àyàfi tí wọ́n bá fi ojú wọn rí báyìí kódà tí wọ́n bá tún fojú gan wọn ò tún kí ń gbàgbọ́ ẹ̀ wa ó ní alladhina yu'minuna bil ghaib wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun àwọn olùgbàgbọ́ òdodo àwọn gba in tó pamọ́ gbọ́ wọ́n sì máa gbé sọ̀ láti dúró wa mimma razaqnahum yunfiqun kí wá ní ìyàtọ̀ mùsùlùmí àti kèfèrí táyà yìí fẹ́ sàlàyé rẹ̀ fún wa láìsí rìn jìnnà ọlọ́wọ́ bá sọ nínú suratul A'raf ọlọ́wọ́ bá ní walaqad dhara'na li jahannama kathiran minal jinni wal ins tó bá dá kìyàmà iná jahannama yóò ṣàkójọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn kí ló fà tí wọ́n fi dèrò jahannama kọ́nà bá kọ́ máa ṣe jahannama kọ́nà bá wá sọ àwọn nǹkan ńláńlá kan lahum qulubun la yafqahuna biha àwọn tí wọ́n padà kẹ́yìn sínú náà kọ́nàbà kó mọ́sí náà nípìn wa wọ́n ní àwọn ọkàn wọn ò kí fi ń ronú lahum qulubun la yafqahuna biha wa lahum a'yunun la yubsiruna biha wọ́n ní ẹyin jú lágbárí wọn wọn èyí fi ríran kìfèrí nǹkan tí ó bá sojú rẹ̀ báyìí òun náà ló mọ̀ ọlọ́run bá níbo ló wà asàlàyé fún a ní ọlọ́run bá wà lókè gbogbo ẹ̀dá onífẹ̀yìn rí ni láàárín ṣùgbọ́n àgbàgbọ́ alladhina yu'minuna bil-ghayb àwọn wọ̀nyẹn walahum a'yunun la yubsiruna biha ẹ̀yin jú tí ń bẹ lágbárí tí wọ̀nyẹn wọn ì fi rìnà rárá walahum lahum àdánù la yasma'una biha ọlọ́ọ̀bá ni wọ́n ní etí wọ́n láwọn etí wọn ò fi gbọ́rọ̀ kí lọ láwọn bá wá fi kẹ́yìn àyà yìí ulaika kal an'ami bal hum abọ́ni àpèjúwe àwọn kèfèrí tí wọ́n padà wọ́ná ó dà gẹ́gẹ́ bí àwọn ẹranko ni wọ́n ní ni wípé ẹran lílé yìí tó bá rí tí ó ní lára kò ní dédì rẹ̀ bí ó ti jẹ́ wípé ewu rẹ̀ burú tó yẹn òun náà dá ní tí ó ní la mọ̀ dáadáa nígbàtẹ́ bá lé ẹran lọ tó bá dédì kòtò kí ni ó ṣe yóò tàdí mẹ́yìn kò ní kó sí kòtò yẹn olóògbé wa ní àwọn ẹran yẹn wọn ò ní làákàyò wọ́n ní tí wọ́n ní làákàyò àbí wọ́n ní làákàyò ṣùgbọ́n kì í ṣe irú làákà ìsí ẹranko ní ẹni ọlọ́run bá pé èèyàn o ìlàákà ọmọ èdè ènìyàn ìlàákà tó pé ni tó yẹ kó ṣe wípé nǹkan tí yàn ò lè rí tó bá ṣàlàyé rẹ̀ fún yàn ó yẹ kó máa yé èèyàn ṣùgbọ́n ẹran tiẹ̀ ìlàákà ìsí ẹ̀ ń mọ lórí ti ń rí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá ní ulaika kal an'ami torí wípé kèfèrí lahum a'yunun la yubsiruna biha ulaika kal an'ami ọlọ́run bá tún wá sọ lé oní bal hum adall kódà wọ́n tún sọnù jọ àwọn ẹran lọ a sì mọ̀ wípé nínú al kò sí àyà kan eléyìí tí ó wà ń bẹ àbí àlékún lórí àlàyé tí ń bọ̀ àyàfi kó jẹ́ wípé ọlọ́run bá tún fi mú ẹ̀kọ́ mi jáde ni o belhum abal kí ló dé tọ́lọ́ bá fi ní wọ́n tún sọnù ju àwọn èèyàn lọ ju àwọn tí wọ́n jẹ́ kèfèrí lọ wípé àwọn kèfèrí wọ̀nyẹn wọ́n sọnù jẹ́ran lọ kí ló dé tọ́lọ́ bá fi sọ bẹ́ẹ̀ ní tó fa ni wípé èèyàn ó yẹ ká pé ìlàákàyè rẹ̀ tó pé eléyìí tí a fi ṣàlàyé fún wípé nǹkan tó pamọ́ bó ṣe rí náà nìyẹn o atẹ́gùn tó ń mí sínú eléyìí tó rí yìí ṣé bó ti gbàgbọ́ bẹ́ kò sẹ́ni tí wọ́n sọ fún wa nínú wa wípé ó lọ́kàn tí ó jiyàn rẹ̀ ààrí lóòótọ́ àgbà bẹ́ẹ̀ torí pé làákà ń bẹ ni ó yẹ kí a tí wọ́n bá sọ fún wa wípé ọlọ́run bá ń bẹ òun náà ní sí ń darí gbogbo àlámọ̀rí pátápátá òun náà gan náà ló fẹ̀dá wa òun náà ló lẹ́tọ̀ọ́ ká mọ jọ́sìn fún ó yẹ ká pé èèyàn ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kèfèrí kọ̀ pẹ̀lú làákà rẹ̀ tó pé kò tún wá gbà ẹranko gúnmọ́ in tó ń rí ìmọ̀ gbàgbọ́ kò láì kàkà àlàámì tí wọ́n á sọnù jẹran lọ àbí wọ́n sọnù jẹran lọ wọ́n sọnù jù lọ torí wípé ọpọlọ wọn kò pé ọlọ́run bá ní asmi' bihim wa absir lọ́jọ́ yawma ya'tunana kò sí ẹni tí ó rí ìrìn tó àwọn kèfèrè lálùkìyàmà kò sì sí ẹni tí ó gbọ́rọ̀ tó wọn gbogbo tí wọ́n bá ń rí báyìí wọ́n mọ̀ gbàgbọ́ náà ni ọlọ́ọ̀bá sọ fún wa nínú al-Qur'an nínú Suratu Tur ọlọ́ọ̀bá ní afasihrun hadha am antum la tubsirun ni nígbà tí wọ́n bá kó àwọn kèfèrí sínú ọ̀nà tán pé torí nígbà tí wọ́n wà láyé gbogbo ẹ̀ ìdán náà ni ni wọ́n mọ̀ pé afatihirun hada inú náà tẹ́ tún wá wà yìí ṣé ìdán náà tún lè léyìí am antum la tubsirun ẹ̀ẹ̀ríran ni a wípé ìríran tó yẹ kí wọ́n ti fi ìlàkà ìwọ̀n gbé láti ilé ayé yẹn alùpìyàmọ̀ làwọn ó tẹ̀ bẹ̀rẹ̀ ìrònú àwọn náà sì wá padà wá jẹ́rìí sí ọ̀rọ̀ ara wọn wípé àwọn ò ní làkàì ọlọ́ọ̀bá sọ ọlọ́ọ̀bá sọ nínú alukur'an ó ní wípé. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ìtàwọn kèfèrí tí wọ́n fi ẹnu ara wọn sọ lálùkìyàmọ̀ nìyẹn law kunna nasma'u ká ní ajẹ́ni tí mọ́ gbọ́rọ̀ ní nígbàtà wà láyé aw na'qilu àbí àmọ́ ronú tí wọ́n bá ń wa sọ ni ma kunna ما كنا في أصحاب السعير àbá ti jẹ́ ọ̀kan nínú àwọn ará àsàìr ẹ dákun ọlọ́run bá sọ nípa àwọn èèyàn kan ó ní wọn ò ní làákàyè ǹjẹ́ ó gbẹ ẹnu ẹnìkan nínú wa tó sọ wípé ẹnìyẹn ní làákàyè àwọn gan aláàrọ̀ wà lálùkìyàmà wọ́n sì jẹ́rìí sí pé ní làákàyè sẹ́ni tí ọlọ́wọ́ bá sọ nípa rẹ̀ pé kò ní làákàyè ọ̀pọ̀lù law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabis sa'ir ìwọ́n wá ń sọ nípa àwọn wípé àá àti lè sọ pé àwọn kèfèrè ò ní làákàyè ọlọ́run kan náà gbàdá àti ẹ̀dọ́ ń sìn sẹ́rí pé sọ̀tún sọ ni òun gan lára ó wà lálùkì yóò sì jẹ́rìí sí wípé òun ò ní làákàyè law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabis sa'ir kí lọ́lọ́ bá sọ fa'tarafu bi dhanbihim i'tiraf bi dhanb kí èèyàn mọ̀ wípé èèyàn ṣẹ̀ kí èèyàn sì dá àmọ̀ bẹ́ẹ̀ nǹkan tó dáa ni tí èèyàn bá tètè ṣe bẹ́ẹ̀ kí èèyàn tó kù láyé tí èèyàn bá ṣẹ̀ ọlọ́run sọ nípa àwọn olórí àwọn tí ó sórí ẹ lálùkìyàmà ó ní ó sọ nípa àwọn kan wípé yusari'una fil khayrat àwọn kan wà wọ́n máa ń sáré sí dáadáa gbogbo bó wá ti ń gbọ́ pé ah dáadáa kan máa wà nínú oṣù Ramadan kí ẹ máa ṣe sàárà kí ẹ máa bọ́ aláìní kí ẹ máa ṣe àwọn olùmọ́sàlàyé wọ́n ní sáàmù wípé oṣù Ramadan yìí lọ́lọ́ọ̀bá sọ Al-Qur'ani kalẹ̀ ó yẹ kí a pọ̀ nínú ma kí alukur'ani nínú oṣù ramadan ẹni tí kò bá wá kí alukur'ani já nínú oṣù ramadan yìí wọ́n ní ẹ̀rọ mu lọ irú ẹni yẹn kò sí nílé kí alukur'ani nígbà tí tí ọdún mi tí ramadan mi ò fi bala yìí torí wípé ramadan tá a ní sọ kur'ani kalẹ̀ oṣù kẹ́ni ó tún ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ima parí qur'ani fún tani o fún jibril alayhi salatu wa salam in tó bá ti mú kéèyàn má parí qur'ani nínú oṣù ramadan kò ní lè ẹlòwò dáadáa kò ní lè parí qur'ani ní àwọn ọjọ́ tí ó máa tẹ̀lé ramadan tó mi ó tún fi balaye yusari'una fil khairat ó yẹ ká pé ìyẹn ń ṣèdíje ni lórí wípé ní ọdún tó lọ mo ké mẹ́ta Kùránì ìjà mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta lọ́dún yìí mo fẹ́ ké márùn lọ́dún yìí mo fẹ́ ké bó ti yẹ kí mùsùlùmí wà nìyẹn àwọn míì wá wà i'tarafu bi dhunubihim khalaqu 'amalan salihan wa akhara sayyi'an ó wà nínú àwọn ẹ̀rọ ọlọ́run wọ́n dá ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ wọ́n dá mà lóòótọ́ ọlọ́run bò fẹ́ kí ẹ̀ máa ṣe zìnà àwọn náà mọ̀ pé tí wọ́n ń ṣe ò dáa àwọn yẹn ní awabin alawabun àwọn tí wọ́n máa ń padà sọ́dọ̀ ọlọ́run ìyàndọ̀rọ̀ fún bìdùnú bìhìm wàlákin khalaqu amalan salihan wọ́n lú pọ̀ ní wọ́n lú dáadáa pọ̀ máa ìdá wà á kọ̀rọ̀ sẹ̀yí àn àṣà lọ́hù an ya'fu anhum àwọn olùmọ́ni pé àṣà inda Allahi waqi'a tọ́lọ̀ wọn ní àṣà bí ó ṣe rí náà nìyẹn ọlọ́ọ̀ba yóò sàmójúkúrò fún wọn torí wípé wọ́n mọ̀ pé àwọn ń ṣẹ̀ wọ́n sì ń padà lọ sọ́dọ̀ wọ́n ń ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́ọ̀ba pẹ̀lú mímọ wá ìtúbà lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ba yóò padà túbà yóò gbà túbà wọn ṣùgbọ́n àwọn ẹrù ọlọ́run àwọn kèfèrí wọ̀nyí tí wọ́n wà lálùkìyàmà ní alùkìyàmà yẹn ni wọ́n ṣẹ̀ máa ronú sérò ní yẹn wá ṣàǹfààní kò ṣàǹfààní ọlọ́run bá ní láàkínní bọ́ọ̀lì múnà lẹ́wọ̀ máa fi bọ́lá lè mọ́bí láàkín ṣùgbọ́n àbọ́ọ̀lì múnà lẹ́wọ̀ máa àwọn alábòsí lónìí àlìyàwó wọ́n ní kí ni túnmọ̀ àlìyàwó kathir wọ́n ní àti wípé tí ẹ̀ bá ń gbọ́ tí ẹ̀ bá ń ka alukur'an ó yẹ kí ẹ̀ tún máa padà sí ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ń parẹ̀ torí wípé tí ẹ̀ ń bá ìtumọ̀ yẹn bọ̀ tí ẹ̀ sọ pé láàkínní bọ́ọ̀lì múnà lìyàwó mà asmi abihim wa absir lálùkìyàmà àwọn kìfìrí etí wọn nà ní sí gbogbo tí wọn bá ń gbọ́ ojú wọn yóò ràn ní gbogbo tí rí òdodo ni wọn ò gbàgbọ́ tẹ́lẹ̀ لكن الظالمون اليوم اليوم بمعنى الدنيا لياينيو ṣùgbọ́n شبان kèfèrí nílé ayé في ضلال مبين أي لا يسمعون ولا يبصرون ولا يعقلون لا wọn ò ríran wọn ò ronú wọn àti mùsùlùmí ó yẹ kó máa dúpẹ́ fọ́nà ọba ó yẹ kí yẹn pọ̀ níbi máa dúpẹ́ fọ́nà ọlọ́run bá sọ nínú sura suratul an'am ọlọ́run bá ní فمن يرد الله أن يهديه يشرح صدره يشرح صدره للإسلام أي كان طلع بابا في فنما Kina náà ní ó ṣe lil islam yóò kà sí ìpayà ọkàn rẹ̀ fẹ́ islam náà ni ti bára wa ní mùsùlùmí lónìí kìí dágbára wa ìlú fà á tó fi jẹ́ wípé ẹni tí ó jẹ́ kèfèrí tó bá gba islam ìgbà náà a máa gbọ́ dáadáa tó ní ọmọ jẹ́rìí sí pé á ah, ìlàkà ìmọ̀ sọ̀rọ̀ fáwọn àti bọ́rọ̀ bá jẹ́ sí sọ yẹn wípé báyìí àgbọ̀lì wọ́n sọ nù jẹ́ná lọ ẹ lọ bí ẹni tó jẹ́ kèfèrí tó gbẹ̀sìn Islam léèrè pé tí bẹ́ẹ̀ lórí àdúgbẹ̀kọ yóò jẹ́rìí sí pé bẹ́ẹ̀ náà ni. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة àwọn tí wọ́n ń pe ọlọ́run bá ní mẹ́ta lọ́kan wọ́n ti ṣe kèfèrí sọ́lọ̀ wa ma min ilahin illa ilahun wahid kò sí ọba kan wọ́n ìlà kò sí ọba kan tó tọ́ láti fòdòdó jọ́sìn fún àyàfi ọba kan ṣoṣoṣo àwa mùsùlùmí dáàmà bẹ́ẹ̀ a sì mọ̀ wípé ó yẹ kí gbogbo èèyàn dáàmà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló bá táwọn kèfèrí òfin dáàmà ọlọ́run kò tí ì sípa ayọ́ka wọn tẹ́sí Islam wọn ò tó wá yẹ kí ẹ máa dúpẹ́ fún àbí ìwẹ́ kí ẹ máa dúpẹ́ fún ó yẹ kí ẹ máa dúpẹ́ fún ọlọ́run bá sọ wípé kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu bẹ́ẹ̀ náà ṣe rí ṣáájú nìyẹn o ọlọ́run bá ṣàánú yín ẹ̀sùn ṣe yín mùsùlùmí lakin adh-dhalimuna al-yawma nígbà tá láyé lónìí tí wọ́n bá ń pè sọ̀lá kìfìrí ó mọ̀ yẹ̀yẹ́ ni ó máa ṣe láyà pọ̀ lórí ilé inú Al-Qur'an bí wọ́n ti mọ̀ sí wá ti yẹ̀yẹ́ lọ́tún lọ́sì ọlọ́ọ̀ba nínú súnà nàbì rẹ̀ sallallahu alayhi wa sallam òun náà ni kí ṣòkòtò mùsùlùmí kó má kọjá kókósẹ̀ kí ni kẹfẹ́ yìí máa fi wá sí yẹ̀yẹ́ náà ni ṣe bí ṣòkòtò àbúrò yìí lẹ̀ wọ́n yẹ̀yẹ́ lọ́sùlọ́sì ọlọ́ọ̀bá sọ wípé wà ìdá náà dáìtùm ilẹ̀ pọ̀lá ti tọ́kọ̀dú ha húzù wọn wà láìbá tí wọ́n bá ń pè yín wá ti sọ̀lá àdánù nìyẹn ìtọ́kọ̀dú ha húzù wọn wà láìbá wọ́n mọ̀ mú ní àwàdà ní àti eré sọ láti wọ wọ́n tún lè ẹ̀rí bó ti gbọ́ wọ́n títí ìyẹn mùhàdínù nìyẹn o Allahu akbar Allahu akbar ń pèpè fún àsọ̀láàtù nìyẹn mùkẹtẹ̀rí tí máa ń kọjá nígbà tí olùpèpè ń pèsè láti yẹn yẹ̀yẹ́ ni ní kò sàdédé nìkan ni wọ́n wọ́n yìí ronú hayya ala sọlá hayya ala ìfẹlá ẹ wá sórí rẹ yẹyẹ làwọn ọmọ fi wá sí tó bá wá dá kìyàmà law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi sa'ir ọ̀rọ̀ tí ó tẹnu kẹfẹ́rí jáde lálùkìyàmà nìyẹn walakin adh-dhalimuna al-yawma nílẹ̀ ayé táwa yìí fi dalalin mubin nínú ìsìnà tó ọlọ́ọ̀bá wa tẹ̀síwájú ó ní وأنذرهم يوم الحسرة وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون وأنذرهم irú ànábì sallallahu alayhi wa sallam fẹ́rẹ̀lù ni fẹ́rẹ̀lù amúrò ni tó sì wípé ẹni tí ó ti sẹ́yìn àti pamọ́ sára fẹ́rẹ̀lù yẹn ó náà ni wípé ìwọ ànábì sallallahu alayhi wa sallam ta fi sẹ́yìn rán anziru hum hum kìlọ̀ fún wọn àwọn àwo ni àwọn ẹ̀dá lápapọ̀ ọlọ́ọ̀bá ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti gbogbo èèyàn lápapọ̀ kílẹ̀ rí wa ọlọ́ọ̀bá sọ wípé laqad manna Allahu ala al-mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim yatlu alayhim ayatihi wa mọ̀ ti sànú àwọn mùmíní o. wọn bá mọ tètè nwa o pẹ̀lú wípé ó mú jáde láti inú wọn rasulan ìránṣẹ́ kan kí ni iṣẹ́ rẹ̀ yatlu alayhim ayatihi wa yóò mọ kí àyà ọlọ́run tí wọn létí yóò sì máa ṣàfọ̀mọ́ wọn wípé nígbà tó lọ́ba sọ wípé wà anzirhum ẹnìkan wá ní àwọn sọ̀hábà ń bá wí ẹ̀rí yìí ó ti وأنذرهم بمعنى أنذر الخلائق أنذر الخلائق يوم الحسرة يوم الحسرة أسي nínú àwọn ọjọ́ nínú àwọn orúkọ tí ọjọ́ ìgbìyànjú alkiyama ní òun náà ni yawmu alhassara kí ni ìtumọ̀ hassara lédè lọ́gbọ́wá ìtumọ̀ hassara ni wípé àbámọ̀ ìbànújẹ́ wọ́n máa tún lò bẹ́ẹ̀ fún ọlọ́run bá sọ wípé yá hasrata ala ma sarraftu fi jambillah an taqula nafsun yá hasrata يا حسرة على ما فرطت في جنب الله للقيامة ẹ̀rọ wà tíwájú ọlọ́run bá tí mo àlámà farrọ́tù fi jambi ńlá ìgbé kò mọ̀ bí kí ẹ̀ máa pé orí búmọ́ra rẹ̀ àlámà farrọ́tù fi jambi ńlá lórí àwọn nǹkan tí mo ti ṣe lágbárin tọ́lọ́ ọba ọlọ́run bá ní mọ́ ṣe nǹkan báyìí mo ti ṣe láyé yóò mọ̀ kábàámà ọlọ́run bá ní wà á ń dérò homi yawmal hasra kìlọ̀ fún wọn ọjọ́ wo ọjọ́ ìkábàámà dájúdájú kò sí ẹrú tí ó wà lálùkìyàmà tí ò ní kábàámà ẹni tó jẹ́ mùsùlùmí lódodo yóò kábàámà wípé ká ní mo mà wípé bọ́lá owó ti tètè mí ń dáadáa lónìí ni tó ti jẹ́ wípé àlìjánà dàrọ̀jáàt àwọn àgbéga ni àgbéga lórí àgbéga ni ká ní mo mọ̀ ni kí n bá ti sàlékún dáadáa láyé kódà ààyè mi ò bá jù báyìí lọ nínú àlìjẹ́nà ìyẹn jẹ́ ìkábàámọ̀ àti tani o tẹ̀lé rí ìkábàámọ̀ tẹ̀lé bú kó náà ni wípé ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا كفرين يو يرسر عبامي وللي torí wípé everybody gbogbo wa náà wọ́n fún tírà rẹ̀ tírà tí wọ́n gangan fi ọwọ́ ara rẹ̀ kọ́ kẹfẹ́rí wa máa sọ wípé irú tírà bàmí wò ni la yughadiru saghiratan wala kabira àti kékeré ẹsẹ̀ àti nílá rẹ̀ kò sí kankan tó pamọ́ mbẹ́ kò sí kankan tí kò sí kò sàkíyèsí rẹ̀ wa wajadu ma amilu hadira wala yazlimu rabbuka ahada ọlọ́ọ̀bù sì ní sábò ti fẹ́ nìkẹ́ni gbogbo wa náà lákàbàmà àdúrà tí mùsùlùmí wà máa tẹ̀ ní wípé wọn náà bá dákun má jẹ́ kábàámà mi má jẹ́ kó pọ̀ lálùkìyàmà kọ́nà bá kó má jẹ́ kí àbámà wa pọ̀ lálùkìyàmà torí wípé má jẹ́ kábàámà yẹn kò sẹ́ni tí ò ní kábàámà àwọn ànábì kan kábàámà yawmal yawmal hasra. kí ló dé tọ́lọ̀ bá subhanahu wa ta'ala títí sọ́tọ́ nàbì rẹ̀ sallam pé kó fi ọjọ́ ògbìn kó fi kìlọ̀ fún wa àwọn nǹkan míì náà ń bẹ tó yẹ ká pé bóyá ọlọ́run bá lè sọ pé kí ànábì rẹ̀ fi kìlọ̀ fún wa ṣùgbọ́n kò sí tó tó ọjọ́ ògbìn fi kìlọ̀ ni إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها kí ló everybody وقال الإنسان ما لها kí ló ṣẹlẹ̀ يومئذ تحدث أخبارها ilẹ̀ ọlọ́run bó fún lọ́rọ̀ sọ àti tọ́lọ̀ bá bá fún nǹkan kan lọ́rọ̀ sọ yìí máa sọ̀rọ̀ ni kí ni náà lẹ kí ni ó sọ lọ́jọ́ náà lọ bí anna rabbaka awha laha yawma idhin yasduru an-nasu ashtatan liyuraw a'malahum gbogbo èèyàn èèyàn èèyàn síbi jam'u jam'u insan ní jẹ́ gbogbo èèyàn pátá wọ́n mọ̀ sáré kíjokíjo kí ló fà lìírọ́ a'malahum kí wọ́n lè bá fi iṣẹ́ wọn hàn wọ́n. faman ya'mal mithqala dharratin khayran yarahu ẹnikẹ́ni tó bá fi lè ṣe iṣẹ́ dáadáa kan dáadáa yẹn awá wò dáadáa àrí pé ó bí kòkòrò ọmọ náà gbọ́n á sàn lẹ́sàn rẹ̀. ومن يعمل مثقال ذرة شرا يره onóòrí nǹkan tó ṣe tí ẹ bá ń gbọ́rọ̀ àwọn nǹkan yìí ẹ̀rọ báyàn torí gbé lálùkìyàmà nínú kéèyàn jẹ́ olóríire àbí kéèyàn jẹ́ olórí ibo kọ́nàbà kó mọ́sẹ̀ wá ní olórí nínú kéèyàn wà nínú àjẹ́nà àbí kéèyàn wà nù náà ni kọ́nàbà kó mọ́sẹ̀ wá lọ́mọ aná kí lọ́nà ọba sọ nínú sọ́ọ̀tọ̀ Al Imran ọlọ́ọ̀bá ní فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ẹni tí ọlọ́run bá lé jìnà sí iná tó wá fi sáàlì jẹ́ náà ọlọ́run bá ní fàkọ́dì kọ́ọ̀dù lédè lárúbáwá yìí máa ń ṣiṣẹ́ àtàkpé péyàn fi ọ̀rọ̀ múlẹ̀ dájúdájú ẹni ìyẹn ti torí rẹ̀ ó ti yege talẹni náà ẹni tọ́lọ̀ bàbá léjìnà sí iná lálùkìyàmà gbólóhà padà fi sí ọ́fíìsì ọlọ́ọ̀bá lẹ́ni ìyẹn mà ló yege o bàbá wọn fi ọjọ́ kìlọ̀ fún wa ó yẹ kí ara ó balẹ̀ kíyàn sì tẹ́tí gbọ́ nǹkan tí ọlọ́run bá fẹ́ sọ. tí bá ti mọ̀ wípé alukur'an gẹ́bí súnà nàbì náà ni sallallahu alayhi wa sallam nǹkan kan ni tó wà mùtàwásẹ̀ ìṣèdọ́gba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà míì ọmọ ọgbọ máa sọ̀rọ̀ àwọn olóríire fún wa àwọn màlìjánná fàámà màlìkòtì àkìtà bọ́hù bí àmìnì fàtàwùfà yòóhà sábọ̀ xìsà báyìí àtìrọ. inú wo dùn ìyóò wò pé ah òun dákun tiwa ló màlìjánná tubatu ya fa amma man utiya kitabahu bi ah, ẹni tí sùn tẹ́lẹ̀ yóò tún jókòjó pé ha ọ̀rọ̀ náà wọ́n tún sọ yìí o ọlọ́run bá tún sọ nínú sọ́rọ́tù nìta wípé ní gbogbo ìgbà tí awọ wọn àwọn ọmọ náà táwọn wọn bá ń jóná tán ọlọ́run bó tún máa sọ́dọ̀ tún fún wa ní yàgò kòlà àdáàbò kòlà máa ọlọ́run bá sọ wípé gbogbo ìgbà tí ọmọ náà tí ìyà yẹn bá ti ń jẹ́ wípé ń ti ń bara wọn jẹ́ torí wípé awọ wa yìí èyí tó lékè yẹn gangan òun náà ni ìmọ̀ ní fílẹ̀ tí wọ́n bá ti ti kó èyí tó wà lábẹ́ rẹ̀ kèé mọ̀ kankan òun gangan kọ́ ni imú ká máa mọ̀ wípé ìnira ń kàn wá ìlófà tó jẹ́ wípé nígbà tí lẹ́yìn bá jọ àwọ̀ tó lékè tán ọlọ́run ọba yóò tún ṣe awọ yẹn lọ́tún bí yàdúró kò lè àdá kí wọ́n tún máa lè tọ́yà yẹn wò kọ́lọ́ba kó má ṣe wá lọ́mọ náà báwọn kòránì ti wà nìyẹn ọlọ́gbó sọ̀rọ̀ da àwọn olóríire tí ó tún sọ̀rọ̀ àwọn olórí ibú fún wa bó ti yẹ kí mùsùlùmí náà máa tètè mí nìyẹn tíyẹn náà bá jẹ́ olùpèpè lọ́sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí tí wọ́n ti gbé gbogbo gbà òun náà ni ọ̀rọ̀ nípa iná ọ̀rọ̀ nípa àyà àlùwàrìdì yóò ní wọ́n ń pè irú àwọn èèyàn kìí tí gbogbo gbà òun náà ni wípé ah àlùjánnà kódà nígbà tí ẹ bá wà àlìjẹ́nà tán ọmọ àlìjẹ́nà yóò ní ìyàwó 70 lẹ́ẹ̀kan náà ọlọ́ọ̀bá ọkọ̀ fún ìyàwó 70 náà bákan náà nínú àlìjẹ́nà kúmá àbàtà kan wà fún nàbí Muhammad sallallahu alaihi wasallam sanabi sọ fún wa nípa rẹ̀ wípé gbogbo àlúmọ̀ rẹ̀ ni ó mú bẹ́ẹ̀ àyàfà wọn kan àwọn àwọ̀ ni àwọn èèyàn náà wọ́n mọ̀ bọ̀ wọ́n mọ̀ bọ̀ báwọn fẹ́ mu nínú àbàtà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn màláìkà wọ́n kọ̀ fún wọn láti mu nínú rẹ̀ kí ló fà wọ́n àmọ́ sọ anábì ó mọ̀ sọ fún wọn pé àwọn àlùmọ̀ mi náà ni wọ́n ẹ jẹ́ kí wọ́n mú bẹ́ẹ̀ àwọn màláìkà ó dáhùn wọ́n ní ó mọ nǹkan tí wọ́n dánwò lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán tó lọ tán lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ tán ó mọ nǹkan tí wọ́n dánwò sẹ́mọ̀ pé ìró dùnú ni fáwọn alúmọ̀ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kí wá sí irú àwọn èèyàn nìkan láwọn máa sọ ní gbogbo ìgbà nígbà tá a bá ń ṣe dánilẹ́kọ̀ọ́ yóò mọ sọ dáadáa ìmọ̀ ṣàìdá tí ó tẹ̀lẹ̀ sáwọn ẹni ibú kọ́lọ̀bà kó mọ́sẹ̀ wà lẹ́ni ibú ọlọ́ọ̀bá ní wa anzirhum yawmal hasra kí ni ó tẹ̀lẹ̀ lọ́jọ́ náà وهم في غفلة وهم لا يؤمنون إذ قضي الأمر نبتي a ṣe ìdájọ́ tí gbogbo àlámọ̀rí tí ó wà sópin ìyapa ẹnu ń bẹ láàrin àwọn mufasirun nípa ìtumọ̀ àyà yìí idh qudiya apá kan ní ìtumọ̀ rẹ̀ ni wípé tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run bó ṣe ìdájọ́ láàrin àwọn ẹrú rẹ̀ àwọn ọmọ àlùjánnà wọ́n dára wọn mọ̀ àwọn ọmọ náà àwọn náà dára wọn mọ̀ ìkóbiyàl amọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn apá kan ní pé ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run ọba ikú eléyìí tó ṣe wípé yóò mú ẹ̀mí ẹ̀mí àti yìnyẹn náà ni ikú yẹn wọ́n dùn ní gbangba àlùkìyàmà ọlọ́run bá sọ nípa ikú ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí náà ni ó tọ́ ikú wò fàmán zọ́fíhà ánì náàrí gẹ́bí ìtumọ̀ tàti sàlàyé sáájú ẹni tọ́lọ̀ bá lè jìnà síná tó wà jẹ́nà irú ẹniyàn ló yege ikú yẹn gangan o náà ni ìkóbíyàl amúrù tọ́lọ̀ bá sọ níbi gẹ́bí hadithu tó wá alimamu ahmad ni wọ́n gbé hadithu yìí jáde min hadithi muhammad ibn ubayd ó ní haddathana al-amash an عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صويفي إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار يجاء بالموت nígbà tí àwọn ọmọ àjẹ́nà bá wà àjẹ́nà tán táwọn ọmọ náà wọ ọ́nà tán wọ́n wà mú ikú wá wọ́n mú sẹ́kí ni mú kú wá ka'annahu kabishun amlah ka'annahu kabishun amla ẹnìkan wá béèrè ó ní ikú ṣe bí nígbà tí èèyàn ò bá kú láyé ṣé òkú kan wà tí máa rí ikú tí ó pa ni ọlọ́run bá sì sọ fún wa nínú suratul nisa ọlọ́run bá ní wa in min ahlil kitabi illa layu'minanna bihi qabla mawtihi ويوم القيامة يكون عليهم شهيدا kò sí ẹnìkan nínú àwọn tá a fún ní tírà illa la yu'minanna bihi qabla mawti àyàfi kí ó gbà á gbọ́ ṣáájú ikú rẹ̀ ibi tí ìyàpọ̀ ẹnu ti wà nù bihi sọ́nà bàbá ti ń sọ ń bẹ̀ sẹ́ẹ̀ ti wípé ahlul kitab àwọn tá fún tírà àwọn yahudi àtàwọn nasara àwọn náà àwọn méjèèjì yẹn náà ló ní ìfàǹfà ọ̀rọ̀ wọn kò ọ̀rọ̀ wọn lórí ànábì Ìsá kò fẹsẹ̀ nílẹ̀ ó wà ní wọn tó ní mẹ́ta lọ́kàn ọlọ́run bá ní ó wà ní wọn tó ní ọlọ́run gan ni illa la yu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamah yakunu alayhim shahida àwọn mùsùlùmí náà apá kan sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé kò sí nàṣọ́rọ́ nìkan kò sí yahudi kan àyàfi kó gba nẹ́bì Ìsá gbọ́ kọ́bílà mọ́wùsì yìí ṣáájú kó tó kú kí kèfèrí yẹn tó kú sẹ́ yóò gba nẹ́bì Ìsá gbọ́ ìlàlẹ̀ yóò mìíràn nẹ́bì yìí kọ́bílà mọ́wùsì yẹn jẹ́ ọ̀rọ̀ apá kan kí ló sì fà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ó ní wípé nígbà tí èèyàn bá fẹ́ tí èèyàn ń fọkà èèyàn ó rí màláìkà tí ó gbẹ̀mí rẹ̀ gbogbo àwọn tí wọ́n sì wà ní ìtòsí òkú nígbà yẹn àwọn ò ní rí إلا الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم هم لا يكون سوكالة صدوما هم نوريوا ألا تخافوا ولا تحزنوا أما بيروا أما بانوا جاوا وأبشروا بالجنة أتنفوا ينروا يبنوا نفا الجنة إليه تاتي أدين رفعين tó bá rí bẹ́ẹ̀ ìlàlẹ̀ yóò mìíràn nàbì yìí qabla mawtihi yìí nǹkan tí kèfèrí ó rí ìdàkejì tí mo mìíràn rí ni iná ni ó fi padà gbà nẹ́bì yìí ságbọ́ ṣáájú kẹ́ni tó bọ́ lẹ́nu rẹ̀ kí lọ́nà bá tún sọ nípa àwọn kèfèrí walau tara idh yatawaffa nígbà tí wọ́n bá fẹ́ gbẹ̀mí kèfèrí ńkọ́ àwọn màláíkà wọ́n mọ̀ gbá ojú àwọn kèfèrí mọ́lẹ̀ yadribuna wujuhahum wa adbarahum adbar jam'u duburu nù àti jí wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ wípé tí èèyàn tó bá sangun bá gbáyàn tó bá gbáyàn yóò ní ìtumọ̀ àbí òní ní ìtumọ̀ pàápàá jùlọ tí ẹ bá tún ṣe sùyàmù èèyàn lè dákú tí màláíkà bá gbáyàn ní etí màláyíkà mà ní tó bu àyà wíwà mọ̀ tí a ní ìfọ́tí mọ́ ìlàjì wàzúùkù àdáàbà ìhàrí wọn wà padà wọn padà wọná kọlọ̀bà kọ́ mọ́sí wà lọ́mọ́ná wọn bá sọ nípa àwọn kẹfìrí ìlànà yóò mìíràn nàbì yìí kọ́bìlà mọ́ọ̀sì yìí apá kan ní ìtumọ̀ rẹ̀ kọ́ wọn ní kí ni ìtumọ̀ rẹ̀ ìlàlẹ̀ yóò mìíràn nàbí ìkọ́bìlà mọ́tì pé kèfèrí kò ní sí tí ó wà láyé nígbà tán nàbí yìí tó padà wá àyàfi kí ó gba nàbí Ìsá gbọ́ ṣáájú ká nàbí Ìsá tó kú padà síbá nàbí Ìsá ti sọ wípé wassalamu alayya yawma wulidtu wa yawma amut wa yawma ub'athu hayya ọlọ́ ọlọ́run bá kó máa bẹ fún mi lọ́jọ́ wo lọ́jọ́ tá a bí mi sáyé lọ́jọ́ tí ń papòdà àtọjọ́ tí wọ́n gbé mi jìde ajẹ́ wípé ànábì Ìsá yóò kú àbí ẹ̀kọ́ ni tí ó bá wá kú àwọn kan náà ni ó ta bàláyé nígbà tó bá padà wá àwọn tí wọ́n bàláyé yẹn tí wọ́n jẹ́ kèfèrí illa la yu'minanna bihi qabla mawtihi والها هنا ضمير يعود إلى نبي الله عيسى عليه الصلاة والسلام wípé kèfèrí yẹn yóò padà gba ànábì Ìsá gbọ́ kí ànábì Ìsá náà tó kú ìtumọ̀ méjèèjì táwọn olùmọ̀ fún nìyẹn tó bá rí bẹ́ẹ̀ ìbùkúbi al-amr ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní nígbà táwọn àlùjànnà bá wà àlùjànnà ta táwọn ọmọ náà wọná mú kú wá kàánàhù kẹ́bìṣùn amla nítòsí fàtà fi lọ sí ibi pé sáàrí ikú àbáàníri tàfi mọ́ àwọn ẹ̀rí yẹn wá òun náà nìyẹn torí wípé gbogbo àtọmọ àjẹ́nà àtọmọ náà wọ́n da ikú mọ̀ nígbà tí wọ́n bá mú dé lálùkìyàmù wọ́n wà mú wá kàánàhù kẹ́bìṣùn amla àfi bíi àgùntàn amla amla lédè lárúbáwá òun ni abíyàgbọ́n alẹ́bí yàtẹ̀gbọ́nmánù aswad nǹkan tó jẹ́ kọlọ wáìtì ká tún wá rí bíláàkì lára rẹ̀ ó là ń pè ní amla lédè lágbáwá àti àgùntàn tí wọ́n mú ikú wá ní ipò rẹ̀ yẹn lálùkìyàmà kọlọ rẹ̀ yóò jẹ́ wáìtì yóò wà ní àwọn dúdúdúdú lára fayuqafu bayna aljannati wan nar anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n wà dájú láàrin iná lágbèlè méjì iná àti aljanna fayuqalu ya ahla aljanna hal ta'rifuna hada ẹ̀yin ọmọ aljanna olùpẹpẹ yóò pẹpẹ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ kíní ìbí fayashra'ibuna fayanzuruna wa yaquluna na'am lédè lárúbáwá tó bá ní ìṣọ̀rọ̀ àbá ìtumọ̀ rẹ̀ náà ni mailu al'unuqi linnadhuri ila shay'i kéèyàn náà báyìí láti wo nǹkan ni wọ́n pè ní ìṣọ̀rọ̀ àbá fayashra'ibuna fayanzuruna ilayhi sẹ́tùmọ̀ wípé aljanna darajat àti nígbẹ́bẹ̀ àti sàlàyé ìpele lẹ́yìn ìpele lókè lókè lè tó fi jẹ́ wípé aljannatul firdaus náà ni ìpele tó ga jù nínú aljanna bẹ́ẹ̀ náà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam náà ni wà kódà ga nàbí sọ fún wa wípé ní gbogbo gbàtà bá fẹ́ bẹ́lọ̀ nípa aljanna ká máa bẹ́lọ̀ fún alfirdaus torí wípé kí ni o ajá rẹ̀ sílẹ̀ rẹ̀ aláràṣì ni bó ti wá pọ̀ yẹn látòkè wá sílẹ̀ gbogbo wọn náà ni wọ́n wò ó ikú tó wà láàrin iná àtàlìjẹ́nà yẹn fẹ̀yàn burún ṣé dáàmà wọ́n ní naam hadal eléyìí náà ní ikú eléyìí tó gbẹ̀mí wa láyé. قال فيقال يا أهل النار يوم أن هل تعرفون هذا إن جاء ما كني بي قال فيشرئبون فينظرون او نو pé kíni tún ṣẹlẹ̀ nta o ah adama ikú ni yẹn ah Ọlọ́run ṣeun kó jẹ́ mọ́ gbẹ̀mí wa lọ ويا اهل هذا الموت فيؤمر به فيذبح Ọlọ́run bó wá pàṣẹ wọ́n wá du ikú kí ló máa jẹ́ náà kí ni bó ni wọ́n ṣe react nígbà tó bá rí ikú kú náà ni wípé àwọn náà ìkẹta wà nù yi yìí tọ́kùn pin ikú yìí ó ti gbẹ̀mí wa láyé mọ́tòjú ó gbẹ̀mí wa lẹ́ẹ̀kejì mọ́ a ti mọ̀ wípé ẹ̀mejì náà lápò ẹ̀mejì ni wọn ló fi sóòrò kúrò níbẹ̀ níbi àwọn tí wọn wọ́n mọ̀ ẹgbẹ́ náà ah, wọ́n náà ikú yìí dákùjọ wa gbẹ̀mí wa torí wípé àti ọmọ àjẹ́nà kébé hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ yàjùláyé nígbà tí wọ́n bá fi sínú àlìjẹ́nà fún àmọ́ bílẹ̀ rẹ̀ wípé ǹjẹ́ ó jẹ yàrí yóò sọ pé láà fún òun jẹ ẹni tí ó sì gbádùn gbogbo gbèsè ayé rẹ̀ ló fi gbádùn wọ́n kàn ra fi sínú náà ní fún ìṣẹ́jú àyà wọ́n sì yọ bóde so gbádùn yìí yóò ní wọn gbádùn yìí bọ́lá ọba ti ṣe àlámàrí àlìjẹ́nà àti náà nìyẹn gbogbo ẹni tó bá ti wọ àlìjẹ́nà kò ní fẹ́ kó ń bẹ́ẹ̀ ẹni tó bá ti fẹ́ tó wọ náà ònà yóò mọ ẹgbẹ́ lọ́n kóhùn kó ń bẹ́ẹ̀ waqalu ya Malik ud'u lana rabbak wa nadaw ya Malik. ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون àwọn ọmọ náà wọ́n ti pè máàlìkù máàlìkù màláìkà ní jẹ́bẹ̀ ó ń sì ní ẹ̀ṣọ́ iná ẹni tó wọ́n bá màláìkà tó yàn fún ní ma sọ́nà orúkọ rẹ̀ ní kíni o máàlìkù yàtọ̀ bí àlẹ́ ìlà rọ́bù tó kùn kólú ẹlẹ́dàá rẹ̀ kó tẹ̀ ṣekúpa kó tẹ̀ mẹ́ni wa kákú qala innakum makithun máìlìkù ní òfin dáhùn lọ́jọ́ náà lọ́n ó náà ni wípé dájúdájú ibẹ̀ lẹ́mọ̀ ẹ̀bẹ̀ innakum makithun kí ló sì fà á. laqad ji'nakum bil haqq walakinna aktharakum lil haqqi karihun. torí pé dájúdájú a ti mú òdodo wá báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lákínà aktharakum lil haqqi karihuna ọ̀pọ̀lọpọ̀ yín kà kórìíra òdodo náà ni àti mímọ kórìíra òdodo máa kóyà jẹ́yìn kódà láyé àtàlùkìyàmà tàlùkìyàmà àbámà láéláé wà lòun kí ni wọ́n ṣe fún kó wọ́n kú lágbèlè méjì iná àtàlùjánà wọ́n yóò kọ́ọ̀lù yá àhìlẹ̀lùjánà kòlóòdùn wàlàmáwò ẹ̀yà máa jẹ́nà khulud ibẹ̀lẹ̀ mọ̀ bẹ̀ títí láíláí tábàkìyèsí nínú al-Qur'an gbogbo gbàtọ́lọ̀ bá ń sọ̀rọ̀ àlìjẹ́nà يوم صوني بيكوي خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك بكنا الله باتوي بي إن الذين آمنوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات البردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا àwọn mùmìní tí wọ́n ti rere láyé wọ́n gbọ́rọ̀ sánàbì lẹ́nu sallallahu alaihi wasallam ìtọ́lọ̀ ọba bá ní wọ́n ṣe náà wọ́n máa ṣe ìtọ́lọ̀ ọba ní wọ́n ṣe kọ́ máa ṣe wọ́n máa jìnà sí ẹ̀san ńlá fún wọn كانت لهم جنات الفردوس نزلا lálùkìyàmà aljanna ńlá lọ́nà ògbó fún wọn aljanna wo aljanna tulfirdaus ajá rẹ̀ al'arashi ọ̀nà ọba ni khalidina fiha la yabghuna anha hiwala ibẹ̀ ni wọ́n mọ̀ bẹ títí láíláí ìdùnnú ni fún aljanna bí èsè dùnnú ìdùnnú ni wọ́n bá sọ ní suratul inna alladhina ajramu kanu min alladhina amanu yadhakun àwọn ọ̀daràn tó bá dáwọn olùgbàgbọ́ òdodo wọ́n mọ́ fi wá rẹ́rìn ní wà ìdá marú bihim yataghamazoon tó bá tún gba ibi táwà kọjá bóyá à ń ṣe sọ láti ni bóyá à ń ṣe náà ni bóyá à ń ni à ń kọ́ra wọlé kọ́ ẹ̀sìn ni yataghamazoon wọ́n mọ̀ yíra wọlé kan náà jẹ́ ẹ̀rí àwọn aláìjú mọ̀ tó kàn وَإِذَا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين kò tún tẹ́síbẹ̀ o tó bá tún padà lọ́sọ́dọ̀ àwọn ará ilé wọn yẹ̀yẹ́ náà wọ́n tún máa lọ sí lọ́hùn ọlọ́ba ni. فاليوم الذين آمنوا من الكفار يضحكون للقيامة àwọn olùgbàgbọ́ òdodo padà rẹ̀ ni ẹ̀rín yẹn lẹ̀rín òdodo àwọn olùmọ̀ wọ́n máa sọ̀rọ̀ kan àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní àtàádátù an yashhada laka al-a'da'u qabla al-asdiqa ìgbọ́ ń pè ní oríire òdodo ìgbọ́ ń pè ní true success pé ẹni yìí ti yege o náà ni an yashhada laka káwọn sáà rẹ kí wọ́n jẹ́rìí pé a ò jù wá lọ dájúdájú ọlọ́run bá ti gbé ọ lékè wa nígbà tí ọ̀tá tó bá ń sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ mọ̀ wípé oríire ńlá ló ti jẹ́ ti yín yẹn as-sa'adatu an yashhada àwọn ọ̀tá rẹ̀ gan qabla al-asdiqa ṣáájú àwọn ọ̀rẹ́ káwọn ọ̀rẹ́ mọ́ tó fọ́ pé sẹ́mọ̀ pé lákòjúwe ọmọ akẹ́kọ̀ọ́ tí ó mọ̀wé dáadáa nílé ẹ̀kọ́ kìí ṣe gbogbo kódà ní tó pọ̀ jù náà àwọn akẹgbẹ́ rẹ̀ ní ó kórìíra rẹ̀ wọn ò ní fẹ́ rí ṣùgbọ́n yóò padà débì kan bóyá lọ́jọ́ ó lè má jẹ́ wà ní ẹ̀kọ́ yẹn yẹn ti débi gíga kan ẹni tẹ́jọ́ wà nígbà tẹ́ wà ní ẹ̀kọ́ yẹn kí fi ọ̀tá yẹn kí fi hàn sí yẹn báyìí pé òun ò korira kórìíra rẹ̀ náà ṣùgbọ́n bí tọ́lọ́ yóò ṣe ìkọrọ́rù rẹ̀ kí ni ìsúnmọ̀ ìkọrọ́rù lóde lọ́rọ́ kí yẹn jẹ nǹkan ló ń tẹ̀ sí ha ọ̀gá dákun aláìọ̀kadà mọ̀ ń wá o tí bá jẹ́ ń wá tí bá wá tẹ́ka àtàádẹ́tù àyẹ́ tàdàlẹ́kẹ̀lẹ̀ wọ́n mọ̀ sọ àwọn kèfèrí wọ́n mọ̀ sí wọ́n rẹ́rìn níbo على الأرائك ينظرون níbi tí wọ́n wà lọ́jọ́ náà lọ́n al-ara'ik ni àwọn àga ni àwọn àga tìmùtìmù ní ìtúsí wípé ẹni tó bá jókòó lórí rẹ̀ yóò fi yóò jókòó ti àpọ́nlé irú àwọn àga yẹn òun náà làwọn ará àlìjẹ́nù wà wà lórí lọ́jọ́ náà lọ yanzurun ala al-ara'iki yanzurun tó bá rí bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ sọ fáwọn ọmọ náà ya ahlan nari khuludun wala maut ẹ̀yin ara nánà ìróbànújẹ́ kó mọ jẹ́ tiyín ibẹ̀ lẹ́mọ̀ wà ẹ̀sìn ní jáde ń bẹ ọlọ́run jọ dákun mọ́sí wa lọ́mọ náà ọlọ́run bá ní wa anziruhum yawmal hasra إذ قضي الأمر وهم في غفلة àtìsàlàyé إذ قضي الأمر ìgbà tí ọmọ àlùjànnà náà dára rẹ̀ ọmọ náà náà dára rẹ̀ wọ́n ó du ikú gbogbo èèyàn ni ó sì rí nínú àwọn ọmọ àlùjànnà náà àtàwọn ọmọ náà wahum la yu'minun wahum fi ghafla nígbà tí àwọn kèfèrí tí wọ́n padà máa fún wọn ní ìró ìbànújẹ́ nínú ọ̀nà wípé ibẹ̀ lẹ́ẹ̀mọ̀ bẹ ẹ̀ sì ní jáde ń bẹ̀ nígbà tí wọ́n sọ èyí fún wọn ẹ wá wò wọ́n gbà wọ́n wà láyé wọ́n fi ọ̀fúlà ìgbà tí wọ́n wà láyé ńkọ́ inú ìmọ̀ tẹ̀rẹ̀ ẹni jẹ ni wọ́n wà wọ́n fọ́nú fọ́ra nígbà wọ́n wà láyé ni wọ́n hùm láyò mìíràn fún òtí ẹ̀gbọ́n náà ọba gbọ́ wọ́n yí nígbà wọ́n wà láyé. ọlọ́run bá wá tẹ̀síwájú ó ní inna nahnu narithul arda wa man 'alayha inna nahnu narithul arda wa man 'alayha ومن عليها وإلينا يرجعون إنا dájúdájú àwọn ọlọ́run ba. ọba narithul arda wa man 'alayha àwọn ọlọ́ọ̀bá náà lájogun rẹ̀ àti àwọn tí ń bẹnu rẹ̀ gbogbo tí ń bẹnu rẹ̀ sẹ́wọ̀n yìí ọlọ́ọ̀bá ní jogun rẹ̀ ọlọ́ọ̀bá lo gbólóhùn nárítò a sì mọ̀ wípé ìyẹn jogún nǹkan ẹ̀yà fi kó ṣe wípé èèyàn nìyẹn ṣẹ́kù lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan ti tán lẹ́yìn ìgbà tí oní ti lọ gẹ́gẹ́ wípé nínú májẹ̀mú pínpín gún òun náà ni wípé tí òkú bá kú kalẹ̀ a gbọ́dọ̀ rí òkú pé òkú ni a gbọ́dọ̀ rí ẹni tí yóò jogún òkú ká fi rinlẹ̀ wípé ẹni tí a fẹ́ pínpín rẹ̀ yìí ti kú lódodo mọ́jẹ̀mú kan nìyẹn nínú àwọn mọ́jẹ̀mú pínpín nínú mọ́jẹ̀mú pínpín òun náà ni wípé ẹni tí ó jogún ká fi rinlẹ̀ wípé òun náà wà láyé ọlọ́run bá wá sọ fún wa wípé inna nahnu narithul arda wa man alayha àti gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ wa tọ́nà ọba ni a sì padà fi ilẹ̀ náà ni ọlọ́ọ̀ba náà ni padà jogún rẹ̀ nígbà wo ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala yóò pàṣẹ lálùkìyàmà wípé kí wọ́n fi atẹ́gùn sínú wo màláìkà tí ó ti ṣiṣẹ́ yìí òun náà ni màláìkà Israfil ọlọ́ọ̀ba sàlàyé fún wa wípé ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله wọ́n atẹ́gùn sínú ògo ní tí ó sì tẹ̀lẹ̀ ní wípé gbogbo tí ń bẹnu sánmà àtilẹ̀ wọ́n kù إلا ما شاء الله àyàfi tó bá wù Ọlọ́run àwọn olùmọ̀ náà ṣàlàyé ọ̀rọ̀ nípa rẹ̀ ṣé gbogbo èèyàn ni ó ṣé gbogbo nǹkan ni ó kù ni àbí àwọn nǹkan mi ò tún ṣẹ́kù káfíyàn lẹ. ثم نفخ فيه أخرى wọ́n tún wá padà fẹ́ atẹ́gùn sínú ihò yẹn lẹ́ẹ̀kejì فإذا هم قيام ينظرون gbogbo èèyàn wá dìde torí pé àṣàlàyé lẹ́ẹ̀kan pé ẹ̀mejì ó náà ní kó mú ẹ̀mí èèyàn ìgbà àkọ́kọ́ ó náà ní ìgbà ṣáájú nígbà tí a ti wà lórí ṣáájú alkiyama kódà àwọn tí wọ́n ṣẹ́kù nígbà tí gbẹ̀ndẹ̀ alkiyama ó tó ọlọ́run kọ́ gbẹ̀mí gbogbo wọn náà ọlọ́run bá sọ yí pé wà ní fíkọ̀ fi sùúr alákọ̀ọ́kọ́ nìyẹn gbogbo tó sẹ́kù wọn ò kọ́ lọ. súnmọ̀ ló fíkọ̀ fi hì òfurọ́ wọ́n sì wá padà fẹ́ atẹ́gùn yẹn lẹ́lẹ́kejì fẹ́ ìdá ohun kíyà mọ̀ yíyan búrú. àwa dìde kí ni àlámọ̀ sí ń kálukú ó máa ju kí ni ó tẹ̀lé báyìí. ọlọ́run wa ní inna nahnu narithu al-ardh nígbà tí ọlọ́run bá gbẹ̀yìn gbogbo wa yẹn gbogbo nǹkan eléyìí tí èyí ó mọ̀ sọ nígbà tó wà láyé wípé èmi mú ma ní kí níyẹn o gbọ́dọ̀ dédì rẹ wọ́n ní kìí jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ ní ààlà nígbà tí bàbá yẹn bá ti wà láyé ni o ẹ rí i pé tí bàbá bá kú ọmọ lè mú kí mọ́tò kò wá mọ́tò kó lọ fi sọ nǹkan oríṣiríṣi tí bàbá ò sì lè gbà kọ́mọ yẹn kó gbé mọ́tò yẹn jáde nígbà tó wà láyé torí pé ẹni tó ní nǹkan yẹn ti lọ àti gbogbo nǹkan táwọn sọ wípé àwa la ní nígbà tá a wà láyé yẹn kìí náà kìí sàwà la ní ọlọ́ọ̀bá ló ní. inna nahnu narithul arda wa man alayha dájúdájú àwọn ọlọ́ọ̀bá láàjogún ilẹ̀ ilẹ̀ àti gbogbo tí ń bẹ́ẹ̀ ń gbà ìfarapátá tó fi kárí èèyàn àti àwọn nǹkan ní èèyàn wa ilayna yurja'un ọlọ́run bá sọ nínú suratul anbiya ọlọ́run bá sọ wípé walaqad katabna fi zaburi min ba'di zikr àmọ́ pé alkùránì jẹ́rìí fúnra rẹ̀ ayé alkùránì yóò sàlàyé ara rẹ̀ níbòmí إنا ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها أن الأرض يرثها عبادي الصالحون a tó wá lẹ́yìn azikr tafa nabi ibrahim wípé ilẹ̀sẹ̀ yàrítò ha àwọn ẹ̀rọ náà bá tòótọ́ ní ojúgun rẹ̀ sí àyà yóò takura wọn kò takura wọn ìdí tí òsì fi takura wọn ni wípé ìgbà tí ọlọ́wọ́n àsìkò kìsì ń bọ̀ ṣáájú àlùkìyàmà tó ṣe wípé àwọn ẹni rẹ̀ nìkan ni ó wà lórílẹ̀ ẹnìkan wá bí ìpín ìgbà wo ni o ìgbà náà ni ìgbà tí ànábì yìí tó padà wá tí ń gbà sàlàyé sáájú wípé wà in min ahli kìtàbì illa la yu'minanna bihi qabla mawtihi nínú ìtumọ̀ táwọn mufasirun náà fún ni wípé kò sí ẹni tá a fún tírà kan àyàfi kó gba ànábì yìí sá gbọ́ ọ́bílà mọ́wútì yìí húwà ìsá ṣáájú kánẹ́bẹ̀ ìsá náà tó padà kú nígbà tí ó padà wá a jẹ́ wípé táìmù yún à ní rí kèfèrí kàkà tó bá rí bẹ́ẹ̀ àsìkò yẹn mùmìnì nìkan ni wà láyé àwọn olùsìn nìkan ni kó tó di wípé ìgbà míì ìgbà tí ó jẹ́ ìdàkejì ìgbà yẹn ó dé eléyìí tó ṣe wípé àwọn ẹni bú òun náà ni ó pọ̀ lórílẹ̀ kódà ìgbéǹde àkìyàmọ̀ ò ní dé àyàfi nígbà tó jẹ́ wípé àwọn ẹni bú jùlọ òun náà ni ó wà lórílẹ̀ àsìkò yẹn olọ́nà bá sọ wípé inna nahnu narithu al-ardh wa laqad katabna fi zaburi min ba'di dhikri anna al-ardha yarithuha ibadiya as-salihun àwọn ẹrú ọlọ́nà bá tòótọ́ tí wọ́n ṣẹ́kù pẹ̀lú Ànábì Ìsá alayhi salatu wọ́n kọ́kọ́ jogún lẹ̀ àdéhùn ọlọ́ọ̀bá ní tíyèsí yìí tí ò sì ní yẹ. ẹlẹ́ẹ̀kejì tó mo bá ń sọ níbí báyìí wípé inna nahnu nalithu al-arda wa man 'alayha wa ilayna yurja'un ó náà nígbà tọ́nà bàbá pa gbogbo tó gbẹ̀mí gbogbo ẹ̀dá pátápátá ṣáájú kó tó wá padà díwa kó tó jíwa dìde padà fún ìṣirò gẹ́gẹ́ bí ayàtà kàṣáájú wípé thumma nufikha fihi ukhra fa idha hum qiyamun yanzurun àyà yìí èèmọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run bá fi tọ́ka fún wa bóun ti gbangban bóun ti karabato tó ni ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ló ní wa òun ló ní gbogbo nǹkan tá a ní òun náà alimaliku malikul mulki dul jalali wal ikram ọlọ́run bá tó bá di alqiyama yóò máa sọ limanil mulkul yawm gbẹ̀dẹ̀ àkìyàmà pálọ̀ yìí sọ fún wa iye ọjọ́ tí ó jẹ́ iye ọjọ́ tí ó jẹ́ تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة تبالك وأجوب من القيامة kìí ṣe irú ọjọ́ ilé ayé wa yìí ó ṣe déédéé fifty thousand years ọjọ́ kan sí ni. wọ́n ní limani mọ́lùkù yàwù tọ́lọ̀ bá ń sọ níbẹ̀ yẹn ọlọ́run bó sì máa sọ̀rọ̀ yẹn látọjọ́ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn tí ó fi di ìparí rẹ̀ kò sì ní sẹ́ni tí ó lè fèsì. limani mọ́lùkù yàwù ọlọ́run bó mọ béèrè títa ní ìkápá lónìí títa ní ìṣèjọba lónìí. ìtọ́fọ̀n bá ń sọ níbẹ̀ yẹn ni wípé gbogbo ẹni tí ó máa wà láyé tí ó máa sọ pé èmi mo ní nǹkan báyìí èmi mo ní nǹkan báyìí èmi mo ń gba lórí àyè báyìí tá ibùlẹ̀ wà lónìí. limanil mulku al-yawm. wọ́n ní tó bá di ìparí ọjọ́ yẹn àti wípé fifty thousand years ti tó nìyẹn ọlọ́run bó tẹ̀ wá dáhùn wípé lillahil wahidil qahhar títí ọlọ́run bá nìkan ni ọba wo ni alwahid ọba ọ̀kan ṣoṣo náà ni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní inna nahnu narithul arda wa man alayha wa ilayna yurja'un lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé fún wa lórí ahán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkìlọ̀ ńlá pẹ̀lú jọ gbin alkiyama ìkìlọ̀ tó ṣe wípé ẹni tó bá lọ́rọ̀ gbọ́ yóò ronú ń pa rẹ̀ yóò yíwà padà tó bá ti jẹni rẹ̀ yóò tún pọ̀ ní mímọ̀ sí dáadáa kọ́nà ọba kó tiwa lẹ́ni rẹ̀ kó tiwa mọ́lọ́mọ́ àlùjẹ́nà lẹ́yìn rẹ̀ ọlọ́run bá wá mẹ́nu lé ìtàn àwọn ànábì rẹ̀ lẹ́sẹẹsẹ ó bẹ̀rẹ̀ pẹ̀lú annabi Ibrahim alayhi salatu wa salam àkọ́kọ́ náà kálọ̀ mú lọ gbogbo gbàtọ́nà bá ń sọ fún wa nípa ànábì kan Al-Qur'an kìí sì wé ta tọ́nà bá ti fẹ́ sọ nípa bẹ̀rẹ̀ pẹ̀lú ti bí annabi yẹn pé ńgbà wọn bí tán káwo bọ́mọ̀ bá ti sọ̀tà nẹ́bì Musa alayhi salatu wa salam nínú suratu Taha ọlọ́ọ̀bá ni walaqad mananna alayka marratan ukhra ó ti kọ́kọ́ sọ fún wa níbẹ̀rẹ̀ àṣúra yẹn gẹ́rù jẹ́ pé ó gbé dìde sí Fir'aun فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ẹ sọ ọ̀rọ̀ tútù fún un ọ̀rọ̀ pẹ̀lẹ́ bóyá yóò tẹ̀ ronú àbí yóò páyà ẹ̀yìn ìgbà yẹn ọlọ́ọ̀bá tẹ̀ wá sọ wípé walaqad mananna alayka marratan ukhra dájúdájú àwọn ọlọ́ọ̀bá mà ti ṣàánú wa Nabi Musa lé ẹ̀mí àtisànù rẹ̀ sáájú is àwòháyiná ìlà ummika ma yuha nígbàtà ránṣẹ́ sáà nàbí ẹsí yà rẹ̀ ìntàfi ránṣẹ́ sí àdẹ́kùnrin fíhì fi rúhì àfi yammi fàdíọ́lùfẹ́hì yamu fi bisahil bọ́nà bá ti ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ wípé Kùránì kàn fún wa nítàn àyàfi èyí tí àkókò gbọ́ tí ó sì mú wa lè ronú náà àwọn gbogbo ẹ̀ náà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n gbọ́nà bá ti ṣe tàrùtìbù yẹn iná ni ẹ̀kọ́ mi ta tún fẹ́ mú jáde wípé wọ́n yìí gbé nǹkan síwájú wọ́n yìí sì sí nǹkan sẹ́yìn náà Kùránì àyàfi pé ó nítumọ̀ ọlọ́run kò sàdédé sọ fún wa nípa ìgbédìde ànábì Musa kó tó wá mọ́ sọ fún wa bí wọ́n ti lọ jù sínú òkun kí fìràúnà kó tó rí kí ìyàwó rẹ̀ tó mọ́ sọ fún pé ó rọ̀tọ̀ àìní lè wà látàkùtùlù ẹ mọ́ mọ̀ pa àṣà ẹ̀yìn yẹnfà àná àwọn àtàkùdàwò wà dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo tàbí mọ́ wà náà lọ́ràn bákan náà àwọn ànábì tọ́lọ̀ bá sọ fún wa nípa àwọn nínú al àwọn ànábì ni wọ́n tí ó ti wípé àpèjúwe sùúrù ń bẹ lára wọn àpèjúwe pípèpè lójújọ́nà ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala bil basirati wa al-maw'izati al-hasanati wal hikmati mímọ pèpè lọ́sọ́jọ́nà ọlọ́ọ̀ba pẹ̀lú lọ́nà tó rẹwà jù ń bẹ lára wọn kìí sí gbogbo ànábì lọ́nà ọba sọ fún wa nípa wa ọlọ́ọ̀ba sọ nínú al-Qur'an nínú suratul Ma'idah àbí nínú suratu al-Baqara ọlọ́run bá ní wípé minhum man qasasna alayka wa minhum man lam naqsus alayka suratu al-Maida wa kallama Allahu Musa taklima ó wà nínú àwọn ọ̀ránṣẹ́ a ti sọ fún wọn ìtàn nípa wọn nínú al-Qur'an ó sì wà nínú wọn àsọ fún wọn nípa rẹ̀ wa kallama Allahu Musa taklima anabi Musa ọlọ́ba tún wá fàtí ẹ̀yọ wípé a bá sọ̀rọ̀ nípa pàbí bá sọ̀rọ̀ àti anabi Musa náà ó kàǹkà tọ́lọ́ nǹkan fẹ́ kí wọ́n sọ fún wa nípa àtàn àwọn ìnábì yóò tún wá tó ní ìbámu pẹ̀lú wọ́n ti lápọ̀lé lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbà míì ọlọ́run bó bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì Musa ìgbà míì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì Ibrahim nínú suratu Maryam yìí ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì Ibrahim kò kàn ní mú ní àìmú pẹ̀lú mọ́ ti lọ́la sí ọlọ́ọ̀bá sọ ó ní wazkuru fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyya إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع بما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا ọlọ́ọ̀bá oni wadkur fil kitabi ibrahim ila annabi wa muhammad sallallahu alayhi wa sallam wadkur sèrántí fún wa nínú alukur'an fil kitab eléyìí bẹ nínú àwọn ẹ̀rí tó mú wa mọ̀ wípé nínú àwọn orúkọ tí alukur'an ń jẹ́ òun ni alkitab wadkur fil ay wadkur fil man ibrahim ṣèrántí fún wọn nípa ànábì wa ibrahim aleyhi salatu wasalam ànábì ni ànábì ibrahim aleyhi salatu wasalam olólọ́lá jù lẹ́yìn ànábì muhammad sallallahu aleyhi wasallam ti báwa náà mọ̀ الصلاة الإبراهيمية تعمل به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أنا إبراهيم لا تما في à ń bẹ̀lọ́n fún ànábì wa irun tó ṣe fún ànábì Ibrahim alayhi salatu wassalam ànábì Ibrahim kàǹkà ìwà wo bọ́lá ọba ti fi tàkọ́kọ́ nínú suratu Maryam yìí. wadhkur fil kitabi Ibrahim orúkọ tó dá nìyẹn Ibrahim kéèyàn máa sọ ọmọ ló kọ àwọn innahu kana siddiqan nabiyya ọlọ́run bá ní dájúdájú kana siddiqan nabiyya ó jẹ́ olódodo ànábì wa sí ni فجمع الله سبحانه وتعالى لنبيه إبراهيم عليه الصلاة والسلام بين الصديقية والنبوة ọlọ́run bá pa nǹkan méjì pọ̀ fún ànábì Ibrahim kí náà nìkan méjèèjì àsìdèkíyà ìmọ̀ jẹ́ ẹni òdodo àti ìjà nẹ́bí ọlọ́run man huwa sadiq tààlà ń pẹ̀ ní olódodo olódodo náà ni ẹni tó ṣe wípé kana yusaddiqu kullama yanbaghi tasdiquhu gbogbo ẹni tí nǹkan tó bá yẹ kíyàn gbàgbọ́ kíyàn pè lódodo òun náà máa pè lódodo irú ẹnìyẹn wọ́n máa pè ní sùdíẹ̀ wọ́kánà tẹ̀síyọ̀rọ̀ tẹ̀sọ́dọ̀ wọ́kánà tẹ̀síyọ̀rọ̀ asèdè bímá yọkùbà ẹni tí ó ti jẹ́ wípé yìí máa gba gbogbo tí wọ́n máa sọ sódodo tí wọ́n máa sọ fún sí òdodo ọlọ́run bá sọ nípa Maryam aleyhi salatu wa salam من سورة التحريم رباني ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين وصدقت بكلمات ربها àwọn olùmọ̀ẹ́ni wípé ìyìn olè sàdédé máa gba gbogbo ìyìn tó bá yẹ kó gbà sódodo gbọ́ kó sì gbà á sódodo bẹ́ẹ̀ kìí ṣe sọ pé n tí mo fẹ́ máa ṣe nìyẹn gbogbo nǹkan bá ti sọ fún mi pé ànábì náà ló sọ ọlọ́ọ̀ba bó ti sọ náà nìyẹn pé màá sì máa gbà sódodo yóò sì máa rí bẹ́ẹ̀ wọn èyí kàn sí bẹ́ẹ̀ ìdí máa ń sí mọ́ńsílà yẹn òun náà ni ìmọ̀ àti al-yaqin al-ilmu wal-yaqin. wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi. ìròyìn ńlá ni fún Maryam alayhi salam Maryam ó gba àwọn ọ̀rọ̀ olúwa rẹ̀ ó gbàgbọ́. wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń sin náà bàbí ìyàkín àti ẹni tí ń sin lọ́wọ́ bá lásán kíyàn dó síwájú Allah subhanahu wa ta'ala Allahu akbar kíyàn ti sọ́lá ìyẹn sì ní iyèméjì lórí kíyàn sì rí wípé tí ọlọ́run ẹnu sí ní ká máa ṣe sọ́lá sí i àti pé mú jẹ òun ò ti ẹ̀rọ bẹ́ẹ̀ òun kàn ń rò wípé tọ́lọ̀ bá ṣe rí mi gan mú ti ń wẹ̀gbẹ́ lọ́tún lọ́sí yìí tí ọlọ́run rí mi alìyàkínù yẹn wọ́n ní àti ẹni tó ti sọ̀láàtù pẹ̀lú yàkín àti ẹni tí ò ti sọ̀láàtù pẹ̀lú yàkín ẹni tí ń wò wọn báyìí yóò ti máa mà kò sí nítorí àwọn èèyàn tí ń wò ṣùgbọ́n an tusalli lillahi muqinan والذي لا يصلي لله موقنا لا بد أن يتعين الفرق بينهما ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì ó fojú hàn náà ni torí wípé kíni o ẹni tó dúró níwájú ọlọ́run ọba ó mú ẹ lọ́kàn rẹ̀ wípé an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak nínú mọ́jẹ̀mú kí láǹkó yíyún al-ihsan kí ẹ máa ṣe rere ma huwa al-ihsan kí ẹ sin ọlọ́run ọba àfi bí káníyàn rí ọlọ́run tí ẹ bá wá ń wò pé fa in lam tó bá wá rí kó o rí fa innahu yaraka dájúdájú òun yọ ẹ wá wẹni tó dúró síwájú Allah subhanahu wa ta'ala wípé bí mo ti ń nawọ́ yìí ọlọ́gbà máa rí bí mo ti ń àti tí ń bẹnu ọkàn ọlọ́run bá mà wà má tó fi sùdù ẹni tí wọ́n ti sọ láti bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala àti ẹni tí ò níwà níyàn yẹn tí mo pé irú rẹ̀ náà yóò padà máa wọ̀ tún tí ó máa wò sí tí ó máa wọ ẹni tí ń bọ̀ ẹni tí ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ajẹ́ wípé antusọ́lì lillahi muqinan wa an zaki wa an antusi zakata fatuzakiha lillahi muqinan wa an so antasuma lillahi muqinan wa an dọ̀rọ̀ antad'u allaha muqinan bá sọ nípa Maryam wa saddaqat bi kalimati rabbiha wa rusulihi. kí ni mọ́mí wọn padà jẹ́ wàkánà mìnàlùkọ́ọ̀nì tìǹà ó wá padà wá jẹ́ ọ̀kanú àwọn olùbẹ̀rù ọlọ́ ìròyìn kan náà náà lọ́nà ọba fi ròyìn ànábì Ibrahim alayhi salam sábàpẹ́ mẹ́kọ̀ọ́ jáde ńbẹ̀ òun náà ni wípé gbogbo nǹkan tọ́nà bàbá ní ká subhanahu wa ta'ala èèyàn ó máa ṣe lẹ́ni tí ń mọ̀ lọ́kàn rẹ̀ pé bó òun náà ló ní ṣe fẹ́ òun náà mo sì ń retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ yóò sì san mí lẹ́san rẹ̀ náà ló fi yẹ kí n ṣe dáadáa. أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ẹni tí ó bá sì nígbàgbọ́ bẹ́ẹ̀ kò ní gba tí ìyẹn ò lè fojú rí kò ní gbàgbọ́ náà lọ́nà bá fi ròyìn àwọn olùgbàgbọ́ òdodo alladhina yu'minuna bil-ghayb wadhkur fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyya ànábì ọlọ́run bá ti ní òun sì ní bàbá fún àwọn ànábì ọlọ́run ọlọ́run bá sọ nípa ànábì Ibrahim nínú suratu Ali Imran ọlọ́run bá ní inna Allaha istafa Adam wa Nuha وآل إبراهيم وآل عمران على العالمين ọlọ́run bá sẹ̀sà anabi ibrahim ó sẹ̀sà anabi adam ó sẹ̀sà anabi nuh ó sì sẹ̀sà àwọn ará ilé imran ó sì sẹ̀sà àwọn ará ilé anabi ibrahim alayhi salatu wasalam ala alalamin ìntí ń bọ̀ yìí yóò máa túmọ̀ sí àwọn àyà tí ó máa tẹ̀lé àyà yìí yóò máa túmọ̀ ìntí ọlọ́run bá fi sẹ̀sà rẹ̀ àwọn náà sì rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní. ìzùkọ́lẹ̀ ní àbí يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يبصر ولا يغني عنك شيئا ire bàbá mi ìkọ́lá li àbíyì nítorí ọba fẹ́ sọ fún wa nù kò fẹ́ sọ fún wa ń pa fún ṣe bí torí pé kò sí tó pọ̀ nú ẹ̀kọ́ tá a mú tí a rí ẹ̀kọ́ tó pọ̀ jù mú jáde nínú ẹ̀lọ́lọ́run bá ti ń sọ fún wa pé ìkọ́lẹ̀ ní àbí yìí nígbà tá ní Ibrahim ń sọ fún bàbá rẹ̀ wípé yá abati ẹ̀kọ́ ń bẹ fún wa pápá jùlọ àwọn tá a fẹ́ mọ pèpè lọ sójú ọ̀nà ọlọ́run gbogbo wa ló ti ẹ̀ka jẹ bẹ́ẹ̀ anabi ni bẹ́ẹ̀ lè wọ̀ á àyà sọ fún wọn nípa mi pèpè lọ sójú ọ̀nà ẹ̀sìn tí mo mú wà ìrẹ́ mùsùlùmí bẹ́ẹ̀lì wò á nì wọlé wò áyà kódà kò sí pé áyà kan ní aliyakínú tá à ń sọ yẹn náà ni ìntí ẹ̀ bá mọ̀ dájúdájú kò sẹ́ni tó ní ọmọ fi sọ kò fi ṣèwádìí fún yẹn kí sígbà tí ẹ̀ bá tó nímọ̀ tó pọ̀ ṣùgbọ́n tí ò bá bóde lẹ́nu yẹn kó ti jẹ́ òdodo náà ni anábì ibrahim aleyhisalatu wasalam ń sọ fún bàbá rẹ̀ wípé lima ta'budu ìgbà tí ó tún wá pépè ó wá fẹ́ kọ̀ọ̀kan ẹ̀kọ́ yẹn ni wípé ó pe bàbá rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ọ̀bà àwọn méjèèjì in tí wọ́n fi jọ tán òun náà ló fi pè wọ́n yẹn pé ìrẹ́ bàbá mi ìrẹ́ ọmọ mi ìrẹ́ ọmọ ìyá mi láti rí ìyàwó mi ẹ̀kọ́ tó dé ògóńgó òun náà ni ànábì Ibrahim ń kọ́ wa yìí a sì kọ́rọ̀ ẹ̀kọ́ yìí náà láti ẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí pé ńgbà tánàbì fẹ́ tí ń sọ fún bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ nígbà tó fẹ́ papòdà ó ní ẹ̀yà hàmì ìrẹ́ àbúrò bàbá mi. Ànábì Ibrahim tẹ̀síwájú. lima ta'budu ma la yasma'u wa la yubsir. ilé bàbá mi ilé bàbá mi kí ló ní tẹ̀ ń jọ́sì fún nǹkan tí ò gbọ́rọ̀ wa la yubsir kò ríran wa la yughni 'anka shay'a kò sí ní àǹfààní kan tó lè ṣe fún yín nǹkan tí Ànábì Ibrahim ti ń sọ fún bàbá rẹ̀ yìí nǹkan méjì yìí جمع بين الفعل والذات nǹkan tẹ́yìn bàbá rẹ̀ ń jọ́sìn fún yìí pàápàá rẹ̀ àbùkù ń bẹ ń bẹ ìṣe pé nǹkan lè dá nǹkan kan ṣe ó tún ta àbùkù rẹ̀ níbi ọ̀rọ̀ yìí pàápàá òòṣà tí bàbá rẹ̀ ń jọ́sìn fún yìí sábà wò dáadáa lima ta'budu ma la òòsà yẹn kò lè gbọ́rọ̀ kò lè ríran wàlá yóò ní àǹkàṣẹ́ ìhá yóò ní àǹkàṣẹ́ ìhá wọn wá bọ́ sí jánìbò fẹ́rẹ́lò pé òòsà yìí gan kò lè ṣe yín láǹfààní kankan nǹkan méjì ló tọ́ka sí mbẹ̀ ó tọ́ka sí pàápàá ó tọ́ka sí pé tó ń o ti ń tọ́ka sí yẹn ìlàákàì ló fi ń bá sọ̀rọ̀ ìyẹn lè fi ìlàákàì kí yẹn pé ìlàákàì yẹn wálé láti ṣèwádìí fún yẹn torí wípé àdámọ́ ọmọ èdè ènìyàn òun náà ni wípé in tí ò lè ṣèyàn láǹfààní pàápàá jùlọ kò jẹ́ ilé gbọ́rọ̀ kò lè rí nǹkan kan irú nǹkan yẹn kò yẹ ká pé èèyàn ń jọ́sìn fún alẹ́bí Ibrahim ò tẹ̀sí ìbọn sí gbí pé ọlọ́mọ rẹ̀ sì ránṣẹ́ fún mi pé ẹ mọ́ sí òsàtẹ́ǹsìn yìí mọ́ àníbìrọ̀ mi ò tí ì bọ̀ síbẹ̀ ìtí sì ń bá sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ lọ́wọ́ yìí nǹkan tí ó tako ọ̀bíyà ni ó sì tako ṣẹ́rọ̀rọ̀ tó tako ṣẹ̀ríyà ó tako àdámọ́ ó tako ṣẹ̀ríyà ọlọ́run ó tún wá tẹ̀síwájú wípé يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا ربا بامي داجو داجو إما تدوا بامي ما لم يأتك إما ين كتدوا بامي فاتبعني torí ìyẹlẹ yìí ẹ tẹ̀lé mi ahdika siratan sawiya kí n lè bá a fi ọ̀nà tí ó já gaara kí n lè bá a fi mẹ̀yìn náà àwọn olùmọ̀ ní ẹ̀kọ́ mi ta tún mú àwọn tá máa pè yàn láti gbà kan gbà kejì tá máa pọ̀ bàjẹ́ fún àwọn èèyàn kéèyàn má sàbùkù ẹni tí ẹ̀ bá sọ̀rọ̀ Ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé ya abati ana alimun wa anta jahil olùmọ̀lẹ́mí aláìmọ̀lẹ́yìn kò sọ bẹ́ẹ̀ fún in tí sọ fún ni wípé ìmọ̀ ti dé wá bẹ́ẹ̀ mi lóòótọ́ àwọn méjèèjì jọ nímọ̀ náà ìmọ̀ alice ẹ̀yin náà sáà nímọ̀ kan èmi náà mo mọ̀ eléyìí tí ò dé wá bẹ́yìn a jẹ́ wípé ń ṣe ìfinrinlẹ̀ wípé ànábì bàbá rẹ̀ náà nímọ̀ ó nímọ̀ àmọ́mọ̀ tí ó lè mọ́ ṣàǹfààní àmọ́mọ̀ tó dé wá bẹ́yìn ìmọ̀ kan tí ó mú kẹsọ ríre láyé àtàlùkìyàmà inni qad ja'ani mina kò sí dé bẹ́yìn فاتبعني أهدك صراطا سويا وتلسل سلمي أهدك صراطا سويا إنفيونا في أجاقارا إنفي ما وني كلمة صراطا سويا أي صراطا مستقيما yusilu bika ila rabbil al-izzati wal jalal ojú ọ̀nà yìí tó bá tẹ̀lé yóò mú kó sórí rẹ̀ yóò mú ọ dé ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún wá tẹ̀síwájú wípé yá abati la ta'budi shaytan rẹ bàbá mi wọ́n mẹ́jọ sí fún ash-shaytan kí ni túmọ̀ ibadatu ash-shaytan ìbádàtù ṣèpọ́n ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní alam a'had ilaykum ya bani adam alla ta'budu ṣèpọ́n innahu lakum aduwwun mubin sí ìtìbà yín ládé òní ẹ̀yin wo ọmọ ànábì ádámà alla ta'budu ṣèpọ́n ẹ má máa sin àṣẹ ìbọn àdéhùn ní tọ́lọ̀ bá ti gbà lẹ́nu gbogbo wa innahu lakum aduwwun mubin ajẹ́ wípé ma hiya ibadatu shaytan ibadatu shaytan hiya ta'atu shaytan mímọ tẹ̀lé ti shaytan ẹni tó bá fi lè tẹ̀lé tiẹ̀ ó ti sìn torí wípé anabi ibrahim sọ ṣáájú wípé fattabi'ni ahdika siratan sawiyya tẹ̀lé tèmi ń fi ọ̀nà tó já gara mọ́ tó o bá tẹ̀lé tèmi kí ló ń sìn yẹn ò ń tẹ̀lé ti ṣe ìtàn ajẹ́ pé ò ń sìn nìyẹn ọlọ́run bá sì ti kìlọ̀ fún wa a gbọ́dọ̀ sìn محربني إنما يا أيها الناس كلوا من ما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إما ما تلت شيطان والتضف جهني anẹ́gbẹ̀rẹ̀ ojú wọn tó fún bàbá rẹ̀ wípé látàbùrì ṣẹ̀fọ́n kí ni bàbá rẹ̀ ń ṣe ní tí bàbá rẹ̀ ń ṣe òun náà ni wípé ń jọ́sìn fún àwọn òòṣà ó wá wá sọ fún wípé mọ̀sìn ṣẹ̀fọ́n torí wípé ṣẹ̀fọ́n náà ni ìhun lẹ̀ ń pa bàbá rẹ̀ láti kó máa sin òòṣà ta nípa bàbá yẹn láti kó máa sin òòṣà ṣẹ̀fọ́n òun náà la bá ń di gbogbo ibú ọlọ́run bá sọ ní tẹ̀síwájú pẹ̀lú àyàtà tàṣíwájú. innama ya'murukum bis-su'i wal-fahsha. nǹkan méjì kan náà ní tẹ̀síwájú ní pé ìlọsídìí rẹ̀ innama hasr wa qasr innama ntí ń pè yín lọ síbi rẹ̀ àṣù wọlbàṣà aburú àti ìfẹ́kùfẹ́ ọkàn wà á ń tàkúlù àlẹ́lọ́ ìmọ̀lẹ́ tààlẹ̀ mọ́ sọ nípa ọlọ́ọ̀bá ó wá ń sọ fún bàbá rẹ̀ wípé la ta'budi shaytan wà ní inna shaytana kana lirrahmani asiya dájúdájú àṣẹ̀kọ́nù tó ń wò yẹn rẹ̀ bàbá mi kana lirrahmani asiya olùṣẹ̀ lójọ́ sí ọba aláàánú jùlọ wọ́n ní gẹ́bà àlàyé ta sọ sáájú àwọn gbólóhùn alukur'an gbólóhùn ni tí yẹn bá yọ tí yẹn fi míì sí yóò yọ lẹ̀ ọlọ́run bá lọ arahman kulu allah sọ wípé innahu kana la ta'budu shaytan inna ash-shaytana kana lillahi asiya kó wá ní inna ash-shaytana kana lirrahmani asiya ti bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ wípé arrahman síbó náà ní sífà tí ń bẹnu arrahman gbogbo ìgbà tí èèyàn bá ti ń sẹlọ́n náà ní ìwọ̀n ìjìnlẹ̀ sí ìkẹ́ ọlọ́run ìdí ìyẹn tó wọ́n bá sọ wípé innahu kana lirrahmani asiya ṣeitan kí ló ṣe fún allah subhanahu wa ta'ala ó sẹ̀sọ́ lọ ni ọlọ́run bá ní kó forí balẹ̀ fún anabi adam ó ní kí ló dé tó òun fi forí balẹ̀ fún àà khalaqtani min narin wa khalaqtahu min tin àtàrà náà ló ti dé mi àtàrà èèpẹ̀ síbí èèpẹ̀ sí ní ìmọ̀ kì mọ́lẹ̀ ni pàápàá jùlọ àmà àtínù nìyẹn iná ìmọ̀ jù lọ sókè ni sí ìdí máa lòkè ló ayẹ kó máa forí balẹ̀ fún ìdí máa lọlẹ̀ tó yẹ pé ìmọ̀ rì mọ́lẹ̀ náà ni ntí ṣẹ̀tọ́nì ṣe tó fi dòrò ibú nìyẹn fakhruj minha kama yakunu laka an tatakabbara fiha kò tọ́jọ́ kó máa ṣe ìgbéraga nínú àlùjànnà ṣẹ̀tọ́nì tẹ̀sọ́ lọ́n ó dẹni tí a ṣe ìkẹ́ ọlọ́run ba léèwọ̀ lórí ẹ̀ orí ibú lẹ́yìn orí ibú gbogbo ẹ̀ ti ṣẹ̀tọ́nì ni láyé àtàlùkìyàmà kódà òun náà náà ni aṣáájú fáwọn ọmọ náà innahu kana inna la ta'budu shaytan inna shaytana kana lirrahmani asiya in tí àlejò ọ̀rùn ń jẹ́ fún wọn yí bàbá rẹ̀ ni wípé gbogbo bẹ́ẹ̀ ti ń tẹ̀lé iṣẹ́ ìtọ́ nìyẹn ẹni jìnà sí kí ọlọ́ni yóò dé pé gbogbo ẹni tí ń tẹ lọ́n náà kò náà sí ni gbogbo bí bá ti ń súnmọ́ lọ́wọ́ bá sí iná ẹni yóò mọ̀ di ẹni tí ń lẹ́tọ̀ọ́ sí rẹ̀ kí lọ́nà bá sọ qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ẹ̀yin tẹ́tí tẹ́ tẹ́tí tàbùtí sórí ẹ̀mí ara yín ẹ má sọ̀rọ̀ ìtinú nínú òkè ọlọ́run ẹ wá wo bọ́lọ̀ bá ti mú kẹ́ wọ̀bẹ̀ ó fẹ́ sọ fún wa pé ká wá ìforíjìn ni ó wá mú kẹ́ wá gbogbo bá ti ń wá ìforíjìn tíyẹn bá ń tọrọ àforíjì yóò máa rí kí ọlọ́run ọlọ́run bá ní la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run bá ní máa foríjì gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ innahu kana inna shaytana kana lirrahmani ẹmọ́mọ́ ẹ lọ jìbì ṣẹ̀fọ́n ṣẹ̀fọ́n ní ó sẹ̀sọ́ lọ odòlóríbú ìkẹ́ ọlọ́run ò ní jẹ́ tiẹ̀ láíláí ó wá tẹ̀síwájú ó ní yá abàtí látàbùdí ṣẹ́yìpọ́n iná ṣẹ́yìpọ́n kánà lè ọ̀rọ̀ eléyìí tuntun jọ eléyìí sanabi wa nuh anabi nuh alayhi salatu wa salam wọn bá ti máa sọ̀rọ̀ àwọn anabi rẹ̀ fún wa náà ni ká lè bá gbà wọn gbọ́ ká nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ ká nífẹ̀ẹ́ wọn ọ̀ràn yẹn ló jẹ́ kí a máa mú àwọn ẹ̀kọ́ yẹn lára wọn ká sì máa mú wọn lò olóògbò kẹta dídí máa ń sọ àwọn ìsẹ̀yìn fún wa àyàfi nítorí eléyìí báyìí bá a ti ń gbọ́ káwọn náà máa lo àwọn ẹ̀kọ́ yẹn ó sọ fún wa nípa ànábì náà قني فقلت استغفروا ربكم إنه كان غفارا كتبوا يرسل السماء عليكم مدرارا نبي نوح وادجوك عن يارد استغفروا ربكم اما وفرج ولو الداي انه كان غفارا دجاجو على فرجين قلوا ṣàforíjì lọ́pọ̀lọpọ̀ ni yorùsílì sàmà àlẹ́yìnkùn mìdàrọ́rọ́ tó bá wá foríjì yìí tán yóò àmọ́ rọ̀jò fún yín yóò mọ̀ rọ̀jò fún yín ìkẹ́ nìyẹn máa bá nídìí sí tẹ̀lé tọ́lọ́ gbogbo bí yẹn ṣe ń tẹ̀lé tọ́lọ́ ti máa rí àìdá rẹ̀ látàyé sáájú àlùkìyàmà kọ́nà bá kó ṣe ti wá ní dáadáa síbi gbogbo àìdá tó bá wulẹ̀ tẹ̀lẹ̀ sí yẹn náà ẹ̀ṣẹ̀ náà ló bi ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyi'atin famin man famin nafsik láti ọwọ́ èèyàn òun náà ni gbogbo àìdá ti ń wá anábìbù ní àwa ó wá tẹ̀síwájú yóò rọ̀jò fún yín wa yumdidukum bi amwalin wa banin yóò tún wá ṣèkẹ́yìn pẹ̀lú àwọn owó àti gbogbo bí ẹ̀ ti ń lówó lọ́yìn náà ìkẹ́ ọlọ́run náà ni tí ẹ bá sì ń jìnà sí kẹ rẹ̀ pẹ̀lú pé yẹn ń sẹ̀ owó mọ̀ sáfẹ́rẹ́ lọ́wọ́ yẹn hmm? wàníìnà àti àwọn ọmọ yóò tún rọ̀yìn lọ́rọ̀ pẹ̀lú àwọn ọmọ wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara ọbẹ̀ náà bẹ́ẹ̀ lẹ́dàá wa kó ṣe wá láǹfààní pẹ̀lú àwọn kátà ń gbọ́ kó sì ṣe nírọ̀ fún wa láti mọ̀ fi wọ́n sí wà wọ̀ abẹ́ kó ti wá ní ahlul Qur'an alladhina hum ahluhu wa khassatuhu pàápàá jùlọ oṣù Ramadan oṣù kan ni kìí kà sí Qur'an kíkéré lásán ló já bí ìbá ṣe kíyàn máa ronú sí kíyàn ká nílà olùmọ̀ká fi wípé àfẹ́ pẹ́ni tó ti ha sẹ́yìn kó máa kàntí ń bẹ nínú ọpọlọ rẹ̀ tó ha in tó dáa jù fún ni kó mọ ká láti inú Qur'an torí wípé tí bá ń kà bẹ́ẹ̀ ojú rẹ̀ ń rí àwọn ṣàrúfù yẹn ojú rẹ̀ ń rí àwọn kẹlímáàtì yẹn yóò mọ ronú sí yàtọ̀ fún kó jẹ́ wípé àtọpọlọ rẹ̀ ní ti ń ka kí ni wọ́n pè wá lọ síbi rẹ̀ yẹn al-khushu' wa tadabbur afala yatadabbaruna al-Qur'an Qur'an الذين هم أهله وخاصته آه، كنا باكي أسوال رولي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك